بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إله الأولين والآخرين ثم الصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين نبينا الأمين وعلى آله ومن سلك طريقه إلى يوم الدين أدعوكم الله وبابا الله أترى عليكم كي عليكم جفع نبي محمد صلى الله عليه وسلم bákan náà làwọn ará ilé ànábì àti gbogbo àwọn tí wọ́n ní ìlànà ànábì pátápátá bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà títí di ọjọ́ gbèǹde alkiyama ẹ̀yin olùgbọ́ wa nílé lóko àhádìí nàbí tá a ti ń retí òun náà ló tún lórí afẹ́fẹ́ ìmọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ilé ẹ̀kọ́ alábìbáríkà ní tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ Ma'had Umar ibn àwọn bàbá wa kí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn abu abdullah ibrahim bon salih ọ̀hánidà abiọlọ́wọ̀n ọba ọba àlékiọlá nínú àánú rẹ̀ kí o bá wa ṣàlékún ìdúróṣinṣin fún wọn ní ojú ọ̀nà ìsìn rẹ̀ kí o ṣe fún gbogbo wa náà ibi tí wọ́n dẹnu dúró sí ibẹ̀ náà ni wọ́n tún ti gbé fún wa òun níbi tí wọ́n ti ń ṣàlàyé fún wa nípa al-ibadatu wa ahamiyatuha fi hayatil muslim ìjọsìn àti pàtàkì rẹ̀ nínú àlámọ̀rí mùsùlùmí tí wọ́n dúró síbi àkọlé tí wọ́n pè ní waqafatun ma'al ibada àwọn nǹkan kan tó yẹ kí a mọ̀ nípa ìbádà ẹ kí gbogbo wa kí a wá tẹ́tí wa balẹ̀ jẹ́ kí a fún wọn ní ọkàn wa kí a máa fi ọkàn bá wọn lọ wa ashkuruhu shukran على نعمه الكثيرة وأصلي وأسلم على رسولنا الكريم صلاة نتقرب بها إلى الله وعلى آله وصحبه وعلينا أجمعين أقنفوا لهم وبا الحمد لله ọba tí jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti tún láǹfààní àti tún jòkóó pa afẹ́ sọ̀rọ̀ ọlọ́run afẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ìwọ ló yọ̀ǹda eléyìí fún wa o kìí ṣe ní máa ṣe wa o ní gẹ́gẹ́ bá a ti sọ fúnra wa náà ní àìpẹ́ yìí pé gbogbo àwa tá à ń sin lọ́hùn pátápátá ká mọ̀ rò pé ìsinlọ́hùn ọba yẹn nìyí a kan ń ṣe é ká mọ̀ pé ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ká sì mọ̀ pé tàòfin kò ń látọ̀dọ̀ ọlọ́run ọwọ́ ọlọ́run ló fi wá ṣe kò ń gẹ́ rẹ̀ gbogbo ẹni tí máa ń lọ́wọ́n bá sìn náà ó ní lérí ẹ̀ àdúpẹ́ fún ọ ọlọ́run rí ilé ìjọpọ̀ ní gbèsè ayé wa ìkìláàsì tá a ti sọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ́sàbà fi sínú gbogbo iṣẹ́ wa mùsáàbà tá a ti sọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ́sàbà fi sínú gbogbo iṣẹ́ gbogbo wa ọlọ́jọ́ kọ̀sọ̀sọ̀ ọlọ́run. ẹ̀rí jàmá mùsùlùmí ọ̀rọ̀ lérí alẹ́ ìbáàdà wa àmì ìyàtọ̀ ha fi hayati wọ́n ní tábàgbẹ̀ ẹ̀jẹ̀ bá ń lọrin sí ń lọrin lójú kan náà ó ní tó fẹ́ ṣe kíni tó fẹ́ mú jáde níbẹ̀ àmì ní bẹ́ẹ̀ so abẹ́ẹ̀bí wá wà lérí ọ̀rọ̀ àkọlé wa tọ́jà gbogbogbò yìí wà ń bẹ̀ ni pé wàkọ̀fà tó ń mọ́ àlè ìbàdà àwọn àlámọ̀rí kan tó pàtàkì tọ́jọ́ kí àti yín káwó wò níbi ọ̀rọ̀ ìjọsìn ọ̀rọ̀ wa àwọn nǹkan tó yẹ ká ronú sí tí ó tún já gbọ́rọ̀ jọsìn yẹn yé táàtù ti ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ẹ̀rí lónìí jẹ̀mọ́ mo fẹ́ kó yé gbogbo wa gbogbo ọ̀tọ̀ ń gbọ́ mi ká lọ mọ̀ pé ìjọsìn tá à ń sọ yìí alẹ́ ìbáàdà ṣàrìtọ́ọ̀nù ìjọsìn tó rí yẹn ni ìpín méjì ló pín sí ìpín méjì ló ṣe ló pín sí ṣàrìtọ́ọ̀n ìpín alákọ̀ọ́kọ́ nù ìpín méjèèjì yìí mahabbatun lillahi subhanahu wa ta'ala wọn ni pé ìjọsìn ìpín àkọ́kọ́ náà ni pé àmọ́ fi ń lè fi ọlọ́run nù ìsìn kan torí ìfẹ́ la fi ń sin lọ́hùn gbogbo ẹni tó lè bá yọkó nínú ìjọsìn rẹ̀ tí ó bá torí ìfẹ́ kó fi sin lọ́hùn pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó pàṣẹ àṣẹyàn bá lè mọ̀ mọ̀ pé ìjọsìn rẹ̀ ń ferí sápánì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì àbí pé ìpín ẹlẹ́ẹ̀kejì níbi ọ̀rọ̀ ìjọsìn wa wàṣàrìtò sáání òun náà ni dhullun lahu azza so ìjọsìn kan wa náà ni ó tún kó sínú ìyẹpẹrẹ fọ́lọ́wọ́n ọba àlá tó túmọ̀ sí pé bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ ó tún máa yẹpẹrẹ rẹ̀ fún ọlọ́run bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ yẹn tó ń jọ́sìn fún yẹn ó tún máa yẹpẹrẹ rẹ̀ fún náà ni ẹlòmíín nífẹ̀ẹ́ yẹn gbà mí àmọ́ kò lè yẹpẹrẹ rẹ̀ fẹ́ni yẹn ṣé máa ń gbàjẹ kò jí pé kí wọ́n á di kí wọ́n á jájá fún kí ń dọ̀bọ́ fún ẹ o

tá a pè ní al-muhabbatu lillah ìtumọ̀ rẹ̀ náà ni pé an yakuna al-hubbu kulluhu lillahi subhanahu wa ta'ala kọjá gbogbo òfẹ́ gbogbo tí ń jẹ́fẹ́ ìtumọ̀ tí ń jẹ́fẹ́ gangan ọlọ́run nìkan lágbè fún òun ní ìjọ lè máa rọrùn fún tó bá ti sọ a lè bákan náà sì ni ìtumọ̀ fẹ́ta àwọn ọlọ́pẹ́ káàkiri fọ́lọ́run fàlá yóò hábò mọ́ àwọn síwá ọ̀wá ní nífẹ̀ẹ́ lòmí pẹ̀lú ọlọ́run o ò ní nífẹ̀ẹ́ lòmí pẹ̀lú kíni pẹ̀lú ọlọ́run tó máa bẹ̀yẹn ni pé ìfẹ́ lòmí tó bá máa ní òní ti ṣẹgbẹ́ tọlọ́run kò ní jẹ́dẹ̀dẹ̀ tọlọ́run ó ti tó máa lo máa ní èdè lárúbáwá wọ́n lo máa ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n jọ sí ánàmọ́ àhú èmi àti ẹ̀ kàlámùnà kádà labálágbájá sọ̀rọ̀ kàlámùnà fòlánà labálágbájá sọ̀rọ̀ so ọ̀rọ̀ wa lè má jura wa lọ kọ́dọ̀ lè jẹ́ kẹ́mi tí mò ń sọ̀rọ̀ gan ni bóyá ọ̀rọ̀ tèmi ò tó tí mo sọ èmi àti lágbájá ma àwo zahabuna ilà kìíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọ lọ bí báyìí ìfẹ́ ta bá ní kó ní sọ́lọ́run ọba ni ìfẹ́ yẹn jẹ́ pé ọlọ́run nìkan nífẹ̀ẹ́ nìkan tó ṣe dédé ìtumọ̀ eléyìí ni pé tọ́ba tẹ̀wá nífẹ̀ẹ́ lòmí innama yuhabbu li ajlihi wa fihi èyàn nífẹ̀ẹ́ lòmí tọ́ba fẹ́ nífẹ̀ẹ́ lòmí ní tìtorí tọ́lọ́run ni irú ìfẹ́ tá a mọ ní sáwọn ànábì ọlọ́run nítorí tọ́lọ́run la fi nífẹ̀ẹ́ wọn irú ìfẹ́ tá a mọ ní sáwọn ẹni rẹ nítorí tọ́lọ́run ni kéde pé àwọn ìfẹ́ tí wọ́n kẹ́gbẹ́ tọ́lọ́run irú ìfẹ́ tá a mọ ní sáwọn àfáà nítorí tọ́lọ́run nítorí pé àwọn náà gbọ́dọ̀ tọ́lọ́run lẹ́nu la fi gbà tiwọn torí pé wọ́n ń sòdodo làgbà tí wọ́n ń jọ́ta àfọ́ bá ti sòdodo mọ́ kọ̀yẹ́ká gbà tiẹ̀ táà bàbá ti fẹ́ ẹni tí ń sọ̀yàn nù tó ti fọ́fẹ́ máa pé àwọn mùsùlùmí sí méjì ni kọ̀fẹ́ káwọn mùsùlùmí ọ̀sọ̀ kan àbẹ́yà fáńsọ̀ sọkúsọ mídíà ní fi ń lọ́lẹ̀ àgbọ̀dọ̀ gbà tiẹ̀ torí àwọn tí wọ́n gbàtà nẹ́bí ọlọ́wọ́n ọba bíi tọ́lọ́wọ́n ọba àlá àwọn kọjá àlà wọ́n á fún torí bẹ́ẹ̀ máa ti fẹ́ gbà tèèyàn bíi tọ́lọ́hún tó ti fi nẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ èèyàn bíi tọ́lọ́hún ìmọ̀ èèyàn máa kọjá àlà wọ́n máa wá gbẹ́ tọ́lọ́hún fún àwọn èèyàn bẹ́ẹ̀. anábì muhammad sallallahu gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ní irúfẹ́ tó ní a nífẹ̀ẹ́ anábì nítorí pé torí bó ti gbọ́dọ̀ rínu ìtumọ̀ sọ fúnra wa nìyẹn. torí ẹ̀ ká nífẹ̀ẹ́ àwọn ẹni rí àwọn àwọn àfá ẹ̀sìn láwọn àfá àgídé yàtọ̀ sáwọn àfá àlàánà àwọn àfá àgbà àwọn àfá zamani yàtọ̀ sáwọn àfá yìí àwọn òrùwá ibídọ̀ tó ti pàwọn náà fẹ́ kẹnubọ gbogbo nǹkan wọ́n fẹ́ kẹnubọ gbogbo nǹkan kìí ṣerú àwọn yẹn gbogbo òfẹ́ta bá ní sáwọn àfá pátápátá jọ̀mọ́ a ní ní tìtorí tọlọ́run sí wọn ni ó sì wà nínú tá a fi ń pèpè ọlọ́run torí pé wáyé tó fi sọ pé ò ní gba tiwọn ṣùgbọ́n náà wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fún wa ṣùgbọ́n náà ni wọ́n ń pírátíkà ìsìntọ́lọ́run bá fẹ́ fún wa wáyé tó fi wá ní gba tiwọn lápòjúwe ní ìsìn tó bá gba tọ̀gá rẹ ó gba tìyàwó rẹ náà ìtumọ̀ pé ó gba tọ̀gá rẹ nu yóò tó bá ti gba tọ̀gá rẹ tó gba tìyàwó rẹ ajẹ́ pékin ni ó gba tọ̀gá rẹ náà nù torí pé nítorí tọ̀gá rẹ bá ń fẹ́ ọgọ́rọ̀ wọ́n ni, ìwọ́lọ́kọ́ mi sẹ́ o ìwọ́lọ́gá mi lọ́rán mi ìwọ́lọ́mùsẹ́ lábẹ́rẹ́ o ìyàwó rẹ̀ lè lọ́ nílò tiẹ̀ ní àmọ́ ọgbọ̀rọ̀ gba tiẹ̀ náà àìpẹ́ pò nífẹ̀ẹ́ ọ̀gá rẹ̀ náà nù ọlọ́run wá nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run ó nífẹ̀ẹ́ àwọn àfà nínú tọ́jẹ́kọ̀ fún wọn náà ní kò ṣe kí ni kọ̀ gba tàwọn àfà náà la fi sọ pé mọ̀hábàtò náà làwọn mí ń tàmọ́ mi mọ̀hábàtò láà tó bá tá àbá ti gba tiwọn náà ni ó túnmọ̀ padà sí kí so àmọ́ tòun ti bẹ́ẹ̀ mọ́jẹ̀mú tó dé náà ni pé kò gbọ́dọ̀ fi ṣe dédé tọ́lọ́hùn àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ fi ṣe tọ́lọ́hùn láti fi ṣe bá ìtumọ̀ rẹ̀ ni pé tá bá sọ̀rọ̀ fún wa tó takò tọ́lọ́hùn á ṣe kíni á tẹ̀lé tọ́lọ́hùn bá gba nǹkan lọ́wọ́ wa ní tí a ṣe àwọn gbà lọ́wọ́ wa lẹ́ẹ̀kan náà tó pa àfi wọ́n ṣe gbé ọlọ́hùn ìyẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbogbo tó bá ti ń ṣerú eléyìí tó bá ti ń ṣerú eléyìí tó wá tún nífẹ̀ẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́ àfáà tí ń takòtò lọ́hùn ó nífẹ̀ẹ́ nìkan tí ń takòtò lọ́hùn ó nífẹ̀ẹ́ nìkan tí ń ba ayé jẹ́ àì nífẹ̀ẹ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ tí èèyàn bá ti nífẹ̀ẹ́rú wọn ajẹ́pá àti sọ wọ́n di nǹkan mí ìrẹ́yìn ọlọ́run tó dẹ̀ bá láàgbà tàfà àti bẹ́ẹ̀ o ọlọ́run nìkan láà nífẹ̀ẹ́ báyìí tàbá ti wá nífẹ̀ẹ́ àmọ́ àjọsìn ìfẹ́ yẹn náà lára àjọsìn ni ọlọ́run bá láǹsọ pa àwọn tí wọ́n gba pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run bí irúfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ó jẹ́ ó wa pé ẹbọ ni ẹbọ ni torí ẹ̀rú wọ́n tó pọ̀ nǹkan pé àfáà yín náà ni nítorí bá ti wí náà ni torí pa àwọn lànàbì ni ó lè àfáà àwọn náà ni kíni lànàbì àwọn torí àwọn làwọn rí àwọn ọ̀rá ànàbì tó bá ti sọ náà ni kò bá àmọ́ kọ́ àwọn lọ tó bá fẹ́ kọ́ àwọn lọ kọ́ mọ kọ́ àwọn lọ so ó sì rí tẹ́sì nílẹ̀ kọ̀mọ̀ pé tẹ́sì ju àfáà lọ kọ̀mọ̀ pé ẹ̀rí ju àfáà lọ àbúrú lélẹ́yìí gbogbo ọ̀tọ̀ bá ń ṣe bẹ́ẹ̀ lọ jáwọ́ òsìn lọ́hùn o àfáà ló ń sìn ó ti nífẹ̀ẹ́ àfáà kọjá àlà yẹn níbi tí máa ń kó wa lọ kọ́ máa kó wa so kọ́ máa kó wa so torí ẹ ọlọ́run kọ́ mọ́sà sọ wa kó ń bẹ́ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n nífẹ̀ẹ́ lòmíì bí ìrùfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ó jẹ́ kó yé wa pé wọ́n ti di nǹkan mi láti bẹ̀ Suratul Baqara àyà ọgọ́rùn-ún kan àti ọgọ́ta àti márùn-ún one sixty five olúwa sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا tọ́ ọlọ́ni bẹ̀rẹ̀ àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n máa mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run نتخذ من دون الله أندادا يحبونه wọ́n máa mú ẹlòmíì lórogún wọ́n máa mú ẹlòmíì nígbàkejì ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ní kí ló dé tí wọ́n fi wá fún wọn sorogún ọlọ́run ọlọ́run ní kí ni ìṣègbónà ìjọ́sìn tí wọ́n wọ́n mú àwọn ènìyàn lóòsà wọ́n mú wọn lọ́bàtálá wọ́n mú wọn nígi tí wọ́n ń bọ wọ́n èségi èèyàn ni wọ́n lóòótọ́ níbi tí wọ́n ti wá dáràn ní pé wọ́n mú wọn wọ́n nífẹ̀ẹ́ wọn irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run wọ́n gbé fọ́jà ọlọ́run ọba àlá ibi tàti dáràn náà ibi tàti dáràn náà torí ìdí eléyìí ọlọ́run nìkan láàmú nífẹ̀ẹ́ ìfẹ́ rẹ̀ ọgbọ́rọ̀ gbẹ́tẹ̀ lónìí tó bá ti fi sí ìfẹ́ nìkan sí ìdíbẹ́tọ̀ ọlọ́run ọba ó ti dáràn tó bá wá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ òun náà ni pé tọ́lọ́n bá pàṣẹ fún ọ tọ́ tẹ̀lé tánàbí pàṣẹ fún ọ tọ́ tẹ̀lé tó wá jẹ́ pé tàwọn ènìyàn lọ sí kíni òun lọ tẹ̀lé àṣẹ wọn sì takò tọ́lọ́hun dáwọn bá tó sọ̀rọ̀ fún ọ ló tó gbà láì ṣe pé bọ́yá wọ́n sọ òdodo fún ọ ọwá ròdù lọ́dọ̀ wọn ló fi tẹ̀lé tó bá dẹ̀ ti jẹ́ kó òdodo náà sọ wọn ò lè takò lọ́hun kò sì lè takò ànábì sallallahu alaihi wasallam èèyàn máa nífẹ̀ẹ́ yẹn torí òdodo nìyẹn ọlọ́run má ṣe àwọn náà àwọn tó ṣe pé wọ́n ní fi àwọn pòkí mm-hmm. torí gbogbo àfáà tó ṣe pé wọ́n bá ń sọ tó ń takùtọ̀ ọlọ́run pòkí ni mm-hmm. ẹlòmíì tó wá ń bẹ ni ó tún wá gbà tọmọ ní bọ́ọ̀lù ọgbà tẹ̀jú tọlọ́run lọ ẹ̀rí kan ẹnìkan ní pé ẹnìkan ní ànábì kẹsìn àbí kí ni wọ́n pè mm-hmm. èyí tó gba kí níjò ní èyí tó gba tó jẹ́ tó gbé wọ́kọ̀ ní ní ní ibo nìyẹn ṣé tọ́kì kọ́ ni. ìtíjẹ́ ìlú àwọn mùsùlùmí ìtíjẹ́ so wọ́n ni bẹ́ẹ̀ Ronaldo ni àbí kìnnì Ronaldo Ronaldo Ronaldo ẹ́ wọ́n tún fi ń wọ́ lọ́hùn wọ́n fi àbá wọ́n tún sọ̀rọ̀ ìdíkú wọ́n fi wọ́ lọ́hùn gan ẹ́ ọlọ́mọ alákọ̀mọ́sà sọ wà ń bẹ̀ ìfẹ́ burúkú ni o ìfẹ́ burúkú ni àgbọ̀rọ̀ ni ọlọ́run kan àmọ́ nírúfẹ́ yìí sí torí ẹ̀jẹ̀ mọ́ mùsùlùmí tàbá fẹ́ mọ̀ pa nífẹ̀ẹ́ ọlọ́run ọba ẹjẹ́ bí mo ti sọ òtí ìfẹ́ ọlọ́run ọba yìí ni a mọ̀ mọ́ látara pé ńgbà tá a bá ti ń lo àṣẹ ọlọ́run ọba tá a sì ń jìnà sí tọ́lọ́run bá fẹ́kẹ́ ni tọ́lọ́run bá bá kọ̀ fún wa gbogbo ọjọ́ tí mùsùlùmí bá ti rí pé òun tẹ̀ láṣẹ ọlọ́run tó bá ti sọ ó fẹ́ ṣe kinní kan wá ní ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ó fi ilẹ̀ ó fẹ́ ṣe kan ní ní ó ní ìjẹ́ ìsìn lọ́wọ́ ọba rẹ̀ ó ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní nípa láti gbà yẹn ni wà ní muhabbatu wò lè láì ó ti yé ìfẹ́ tó sì ní sọ́lọ́wọ́ ọba ni kó mọ̀ kó ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní nípa nù àmọ́ ìwà ti rí rẹ̀ pé ọlọ́run sọ̀rọ̀ ìfẹ́ náà rẹ̀ ló ń lò ọlọ́run ò lè kọ̀ǹtró rẹ̀ ń di ọjà rẹ̀ kò lè kọ̀ǹtró rẹ̀ ń di iṣẹ́ rẹ̀ ọlọ́run ò lè kọ̀ǹtró rẹ̀ nu yàrá rẹ̀ ọlọ́run ànábì ò lè kọ̀ǹtró rẹ̀ nu mọ́sálásí rẹ̀ pé ẹlòmíì àdáran ni yóò ní àdéṣe ànábì àwọn ò ní lò àwọn ò lò mọ́sálásí àwọn yìí èmi ìgbọ́n yìí lérí ibúdé bíi kí wọ́n ní àdísì àdísì àdísì ilẹ̀ ni àdísì máa àdísì ilẹ̀ ni ọlọ́mọsá sọ wá ń bẹ̀ ọlọ́mọsá sọ wá ń bẹ̀ tó dìbí eléyìí ni pé tá a bá wá ń sọ̀rọ̀ pé à ń tẹ̀lé tọ́lọ́hún à ń tẹ̀lé tọ́lọ́hún ọlọ́run ti fún alẹ́ sampo kan tá a ti tètè mọ̀ ká à ń tẹ̀lé tiẹ̀ kílẹ̀ sampo kí ni àpèjúwe tọ́lọ́run gbé kalẹ̀ ọlọ́run gbé ìtẹ̀lé ànábì ó gbé kalẹ̀ ní àlàmọ́ alátìbáyé amòrè yìí ó gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí àmì tá a ti mọ̀ pa ń tẹ̀lé àṣẹ ọlọ́run wàṣá ìdá ó sì gbé kalẹ̀ ní tí ọmọ jẹ́rìí sí Ni kínní tọmọ jẹ́rìí sí pé tó bá fi tẹ̀lé ànábì ó túmọ̀ sí pé sí kínní ń tẹ̀lé ọlọ́run náà nù bóòdù ọlọ́run ṣe yà láyé wa nínú Kùránì Suratu Ali Imran áyà ọgbà àti ẹyọ kan Olúwa sọ pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Ọlọ́run ní sọ fún wa sọ bá wọn kọ̀rọ̀rọ̀ sí yìí lára àwọn gbàtọ̀ ọlọ́run àwọn nífẹ̀ẹ́ ọlọ́run. In Wọ́n lẹ́ni ọlọ́run làwọn àwọn sì gbàtọ̀ ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ sọ fún wọn pé tó bá jẹ́ pé lóòótọ́ ẹ bá gbàtọ́ lọ́hùn lóòótọ́ èmi ànẹ́bì ní kẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ní ọlọ́run ọbọ̀ wa nífẹ̀ẹ́ yín ọlọ́run ó nífẹ̀ẹ́ yín kì ṣe pé fẹ́ẹ́ nìkan wà ní. kọ́dà yóò tún ṣàforíjì fún yín àwọn yẹ̀wò dénjọ́ ní wọ́n sọ pé náà náà أبناء الله وأحباؤه نحن أبناء الله وأحباؤه ẹ وهو wà ولا òkúrọ́ o wọ́n láwọn lọ́mọ ọlọ́run àwọn sì ni olólùfẹ́ ọlọ́run ọ̀dà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́sì rí lóòótọ́ ọyẹ gbọ́dọ̀ sáà mẹ́bí

tó bá rí kọ bá takú pé irun gbọ̀n kìí sẹ́sìn àwọn òtí gẹ̀bẹ̀ rínú tó ní kìí sẹ́sìn ó di gẹ̀bẹ̀ rínú torí wọ́n bá takọ̀rọ̀ ànábì tọ́lá làáfíà ni àdáwò ni sísọ̀yìn di gẹ̀bẹ̀ rínú tòun ti bẹ́ẹ̀ náà tó wá ní kẹ irú ọmọ lẹ́yìn àwọn yẹ̀wúdí ni ọ àwọn sẹ̀yìn yẹ̀wúdí ni sálàfù rẹ̀ hmm. torí àwọn yẹ̀wúdí ni wọ́n ń takọ̀ ànábì wọ́n ń takò òdodo wọ́n lè tuntun pé àwọn lọ́mọ ọlọ́run àwọn sì lólùfẹ́ ọlọ́run. olùfàlìmọ̀ yóò àbíbùkún bìbùnú bìkún bẹ́ẹ̀ ẹ̀ẹ́dùn bẹ́sẹ̀rùn mímọ́n kọ́lákọ̀. tọ́ ilé ìjẹ́kan ìpín ẹlẹ́ẹ̀kejì nínú òpin ìjọsìn ká ní ká yẹpẹrẹ wa fọ́lọ́wọ̀n ọba àlá gbogbo bá ń jọ́sìn àti bí ṣe ń nífẹ̀ẹ́ ọlọ́run tí ń sìn yẹn náà ni ó tún máa yẹpẹra rẹ̀ nínú bí ṣe ń sìn wò gbogbo ìyẹn tọ́lọ̀ bá parí láṣẹ fún wa á nífẹ̀ẹ́ rẹ̀ náà ni ara tá à ọlọ́run náà nù oníwò pé wọ́n ẹ̀sìn wo leléyìí àwọn kan wá ní ẹ̀sìn mọ̀lẹ́ lẹ́sìn wa ẹ̀sìn tó wò lé o ẹ̀sìn yóò rọ̀ parí o ọlọ́ni yorí dodo kọmọlẹ̀ yóò sọ̀rọ̀ wàlá yorí dodo kọmọlẹ̀ yóò sọ̀rọ̀ ọlọ́ni dẹ́kọ̀ ni mo fẹ́ fún yín fẹ́ nira fún yín àdínú yóò sọ̀rọ̀ anábì lọ́sọ̀ yín o ní àdínú yóò sọ̀rọ̀ ọlọ́run lọ́sọ̀tà láàkọ́ ànábì lẹ́sìn ìrọ̀rùn púpọ̀ àwọn kan lẹ́sìn ìmọ̀lẹ́ kí tó bá ti gba ẹ̀sìn kan tó bá ti nípò ti lé jù ìsìláàmù ló mú dẹ̀kùn wájú àjẹpọ̀ ọ̀gbà tẹ̀sìn náà nù ò nífẹ̀ẹ́ ọlọ́run náà nù gbọ́n tó bá tún tẹ̀lé sin ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run nù ìpín kejì òun ká yẹpẹ ara wa tó bá tún sin ọlọ́run tó bá ń tẹ̀lé láti ọlọ́run ó tún yẹpẹ onímọ̀ fi gbéra dá sí onímọ̀ fi gbéra gé mọ̀tí gbéra ká sí gbéra ká tẹ̀lé tọ́lọ́run ọmọ akọ́wọ̀n ẹ̀kọ́ lómi ń gbà míì tó bá rẹni tó lè jẹ́ yà tó bá pa aláṣẹ yóò ṣe àmọ́ yóò fìrí lọ sí yóò ṣe tí wọ́n bẹ̀ o àmọ́ ẹni yẹn náà sọ ọ́gẹ́ ìyẹn ọ̀kan mi ọ̀bá àfìrí jù bẹ́ẹ̀ lọ sáà fi ṣe tẹ́mi ṣe kíni ẹni tó bá wojú kéré kan ló ṣe kíni mi ò wojú wúṣe tẹ́mi ọ̀bá àdíjú má gbárí ìgbéraga nìyẹn ó ṣe nǹkan yẹn lóòótọ́ àmọ́ kíni ó fi gbéraga sí tó bá fẹ́ tẹ̀lé tọlọ́run o gbọ́dọ̀ fi gbéraga sí o gbọ́dọ̀ rojú ṣe o gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó ta kò ọ̀gbọ́rọ̀ wà lọ́pàtì nínú ẹ̀mí ó ṣe tìdùnú tìdùnú ó níwò pé ẹ̀sìn wọlé lẹ́yìn ìsìlámù náà ni òfin má jẹ mọ́tọ̀ má sùn mọ́tọ̀ yìí ọ̀gbọ́rọ̀ rí bẹ́ẹ̀ mẹ́rin rẹ̀ ọ yẹpẹra rẹ̀ ó tún máa sí pẹ̀lú dùnú wọn náà mọ bó ṣe yẹpẹra rẹ̀ níwájú àwọn ọ̀gá iléeṣẹ́ ọ̀gá iléèwé ọlọ́pàá tó jòkó bí ẹni tí wọn ò rí nínú rẹ̀ lẹ̀ ọmọ ẹ̀ka ó sún sí báyìí ní ìgbà tó tutù mú ọ òtútù ó sì mú ọrùn ló mú yìí àmọ́ torí pọ̀ wà ń jọ́jọ́ kan wọ́n sì kéni ọ yẹ pé ara rẹ ẹ̀sà ọmọ kó bí ẹni tí ó lè sọ̀rọ̀ bí ẹni tí ó lè jẹun ọkọ̀ ó lè jẹ mẹ́wàá ìka kan ní wọ́n ti tó bá yá bóòsì ń yẹ pa ara yẹn wájú èèyàn ó yẹ pa ara jù bẹ́ẹ̀ lọ́dọ́ lọ́wọ́ bá náà bá fẹ́ forí kanlẹ̀ forí kanlẹ̀ dáadáa sọ́dọ̀ tí yẹn bá ń kírun ò ní mọ forí kan ìgànná ó yẹ pa ara rẹ fọ́lọ́run torí ẹ̀ sábà wọn sọ̀rọ̀ ìbáadà gan kọ́lá ìbáadà yìí tá à ń sọ̀rọ̀ ìgbìlẹ̀ rẹ̀ gan ìyẹpẹrẹ ní jẹ́bẹ̀ gbọ́n máa ní gbólóhùn ìbáadà ọlọ́run mọ̀ tó wí tó kọ́kọ́ tó pè ní ìbáadà ìpìlẹ̀ rẹ̀ gan lágbáwá gíní ìyẹpẹrẹ nìtumọ̀ rẹ̀ torí ẹ̀ tó bá ti lóhùn sin lọ́wọ́ ọba tó bá ti yẹpẹrẹ ara rẹ̀ níbẹ̀ òsìn lọ́hùn òsìn lọ́hùn ó tó túmọ̀ sí pé akáàrè yẹpẹrẹ bá àmọ̀ láti gẹ́ni àmọ̀ bọ̀ ṣùgbọ́n ayọ̀ ti ń jẹ́ ìyẹpẹrẹ kúrò níbi ìjọsìn ọgbọ̀rọ̀ wà ń bẹ̀ ní dìmọ́dìmọ́ ọgbọ̀rọ̀ wà ń bẹ̀ ní dìmọ́dìmọ́ torí eléyìí tó kó sínú gbogbo ntọ́lọ́wọ̀n bà láàánú àti gbogbo ntọ́lọ́wọ̀n bà láàyọnu sí àṣìṣe èyí tó hàn ní àtẹ̀yí tó pamọ́ torí ẹ̀ mùsùlùmí tó bá sọ̀rọ̀ mọ̀rọ̀ tó sọ tó bá dọ́lọ̀ ní ọmọ sọ̀rọ̀ yìí mọ́ yarí pé ọ̀sọ̀ tinú rẹ ọ̀yẹ́ pẹ̀lú ààrẹ fọlọ́hún lọ. tó bá ní ṣe yìí kò dára fún mi ọmọ ẹsẹ̀ yìí kì í sì gbéraga fẹ́ni tó jìyàn lọ tó bá lọ́rọ̀ yìí kì sòdodo báyìí ló ṣe rí ọ̀bọ̀rọ̀ gbá ni tó bá ti ní lágbájá mi ní mi ní tẹríba fún náà ní ìmọ̀ rí fín náà ní ìmọ̀ òun ṣe ra ààrẹ náà nù ọ̀yẹ́ ọ̀tẹ́ dípa fọ́lọ́hun náà nù ọlọ́mọ akọ́mọ́sà sọ wa kó mi gbogbo tí ń gbà gbogbo gbogbo tí yóò lò ọlọ́mọsà sí mẹ́rin ọ̀nà fún wa insha Allah ta'ala àmà àdúrà وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه علينا أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين أتدك فالون وبا أبا تتنكي في èní kí ó tún ṣe ojú wa tàrẹ̀ sórí parí ẹ̀ alhamdulillah rabbil alamin àdọ́kọ̀ fún ọlọ́run ọba lé orí ilé tó òun náà ni gbogbo á ti gbọ́ yẹn o ó dá mi lójú pé gbogbo aláti mọ ẹyọ kan àbí méjì láti fi ṣàríkọ́gbọ́n ń bẹ̀ àṣà kí n fi sí ànẹ́bí àti fi ń kẹ́gbẹ́ fẹ́ ọlọ́run ọba hmm. àti gbogbo fa iná mi ń jú díkà dúníyà wà dọ́rọ́ tà á wà nínú ìlú níka ìlmọ̀lá òṣèwálé kọ́lámi lọ ha gbogbo ẹ̀ kúrò lágbárí àti ń fìfẹ́ ta bá ní fánàbí àti fi ń kẹ́ gbígbé ẹ̀fẹ́ lọ́wọ́n ọba o àbí ọlọ́wọ́n ọba gbogbo àwọn tí wọ́n ràn ètò wa lọ́wọ́ pátápátá iná ò ní tọ́wọ́ yín gbogbo ibi tẹ́ ti ń mú owó náà àpò náà ní gbẹ lágbára ọlọ́wọ́n ọba gbogbo àwọn bí gbogbo àwọn tó bá tó wá kù ta fẹ́ ràn ètò yìí lọ́wọ́ yálà pẹ̀lú owó ni àbí pẹ̀lú ìmọ̀ràn ni àbáwá tó tẹ̀dá fi ń ẹ jẹ́ kí gbogbo àti akọ nọ́mbà yìí kalẹ̀ gbogbo nǹkan tí a bá ń béèrè ń bẹ̀ pátápátá lágbára ọlọ́wọ̀n ọba insha allah gbogbo ẹ̀ náà ni wà máa dá lò zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five bákan náà ni a ní ẹ̀ka tí ó mójútó zaka àti sọ́dákọ̀ gbogbo àwọn tá a fẹ́ yọ zaka zakatul mal zaka owó àti zakatul fitr náà ni ìyẹn zaka tá a mọ̀ sí jáka àbáwọ̀ tó ti ẹ̀dá sí pé sàárà aláfẹ́ ṣe afẹ́bọ́ aláwẹ̀ àti gbogbo àwọn èyí tó bá jọ orí eléyìí náà ẹ jẹ́ kí gbogbo àwọn náà ka account number yìí kalẹ̀ gbogbo nǹkan tí a bá ti ń fi síbẹ̀ ẹ jẹ́ kí a máa ṣàlàyé ẹ̀ síbẹ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ ká yín fowó ìṣe gbogbo ẹ̀ náà láàfi ṣe lágbára ọlọ́run ọba zero six nine five zero lẹ́ẹ̀kan sí zero six nine zero four mad Umar zakat and sadako GTB òun ni báńkì náà bó tún di nígbà míì tí a tún máa pàdé ètò yìí lákọ̀tún èmi ọmọ ìyá yín Ridwan Abdul Fattah òun ló ń dágbére fún yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àǹfààní láti ṣísílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàtọ́ ẹ máa yọ̀ ní iléeṣẹ́ Umaru Bolo Khattab àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí sànàwí àti ìtìdáyí iléeṣẹ́ ń bẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ tutorial class O level program eléyìí tó máa wáyé ní gbogbo aago méjì ọ̀sán sáago mẹ́rin láàárín ọ̀sẹ̀ àti lópin ọ̀sẹ̀ ni o kọ́kọ́ ń bárí rẹ̀ emba east ìyẹn National Board for Arabic and Islamic Studies ẹ ó jòkó ṣe ẹ̀gzáàmù rẹ̀ lọ́dọ̀ wa tí ó sì fi rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àbí any islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa madu umaru zakat and sadako foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àti alágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o fáwọn ọmọ yín bá ti ń jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí àwọn náà sì kéwú kàwé pẹ̀lú ìrọ̀rùn fún ten ayégún street orílẹ̀ ìjọ̀mú ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pé oh eight oh three two four eight oh six one five oh eight oh three two four eight oh six one five. Madu Umaru Bono Kọ́tọ̀ kéwú kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.